ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù òjò pẹ̀lú ajẹ́ yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ yóò ra bẹ́là fún wòlí èké màálù dúdú fáwọn àbá ọ̀yá yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá ká ah, ẹ̀yin kan lè o ẹ̀tún dàbí ọgbọ́n ẹ̀tún gbẹ̀rán irọ́ yín ò jẹ́ àbá èké ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í pọ̀yán bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ fẹ́ ẹni wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹran mélòó lẹ pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ máa ní ìgbọ̀nràn ẹ̀yin ọ̀fẹ́ máa ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́ àdúrà tí ẹ̀rí yẹn ẹ̀tọ́ ẹ̀ sí ní àwátá ń ṣàdúrà a ò rèrè jẹ́ a ò ní jogún àbámọ̀ a ò ní pòfo gbogbo ṣòro ayé wa ó ti bòdò lọ àlà ó ti bòdò lọ ó ti bòdò lọ gbogbo ṣòro ayé wa. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم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 ọpẹ́ ni fún ọlọ́run ọba subhana wa ta'ala àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábíwa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọba ọlá ọlọ́run ọba orí àjẹ́jẹ́ tán ọlọ́run akọ́mọ bá aṣíwájú ẹ̀dá anábíwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tó bá fi ṣe sí wọn kọ́sẹ̀ ti ànábì náà títí díjọ́ gbéǹde alẹ́kẹ̀yàwó àtúnkíra káàbọ̀ lórí àkọ̀tún ètò àdìsọ́kàn nígbàgbọ́ òdodo nípa ọ̀rọ̀ tàhí ìmọ́lọ́wọ́n ọba lọ́kan ṣoṣo tí a máa gbé wá ló ń gbẹ tá a máa fúnra wa ló ń jẹ ní ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ àwọn bẹ lọ́wọ́n ọba àtẹni tí ń sọ àtàwátà ń gbọ́ àtàwátà ń wò wá kọ́lọ́wọ́n ọba kò ṣe ní sábàbí oríire fún aláyé àtẹni ìjọ gbéńde alẹ́kẹ̀yà ọ̀mọ̀ àwọn bẹ irú wọn tó bá dijọ́ gbéńde alẹ́kẹ̀yà ọ̀mọ̀ tàbí jẹ́ máa ń pọ̀ kákú wọ́n a máa sọ pé ìwọ ọlọ́run ọba ò láwùlà akẹ́rìtẹ̀ni ilà hajjalin qarib fa asaddaka wa akun minas salihin a ìwọ ọlọ́run ọba ọba lọ́mi lára díẹ̀ kí n lọ tẹ̀mí díẹ̀ kí n lọ lọ àsìkò díẹ̀ láyé kí n gbọ́rọ̀ ọlọ́run ọba kí mi náà àwọn tí mo ní kí n fi sàárà sọ́dọ̀ ọlọ́run ọba kí n gba ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́kan ṣoṣo kí n ní àjẹ́ ọkàn tó wà sọ kí n nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba wa akun minas salihin kí mi náà kí wọ́n á jẹni dáadáa ọlọ́run bá subhanahu wa ta'ala wọn fún lé sí pé lan yu'akhkhira Allahu nafsan idha ja'a ajaluha wallahu khabirun bima ta'malun a nílò ẹ̀mí kankan lára tí àsìkò rẹ̀ bá ti tó bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá dáa ń sọ yìí ọba tí ó fún kálukú wa nírò nǹkan ni ti tòní tí ká gbàgbọ́ nínú ọlọ́run ọba ká gbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ bá ti mọ̀ pé àwọn òpó ẹ̀sìn islam márùn ni òun náà ni ṣàádàtù an la ilaha illallah wa anna muhammadar rasulullah sallallahu alayhi wa sallam ìjẹ́rìí láti fi gbé kí ni kò sí ẹlòmí tí yẹn máa jọ́sìn fún lódodo àyàfi ọlọ́run ọba subhanahu wa òpó ẹlẹ́ẹ̀kejì ó náà ìwà kí mo sọ́lá tí wọ́n máa kírun ká máa gbérun dúró ní gbogbo àsìkò pẹ̀lú wọ́ rẹ̀ òpó ẹlẹ́ẹ̀kẹta nínú ìsìláàmù òun náà ni pé wàá tu zakat kárípà yọ zaka ẹni tọ́lọ́mbà pálísì fún tọ́lọ́mbà rọ̀ lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n sọ́ọ̀mù ramadana òun náà kí àwẹ̀ ramadan bá dé ìwọ ọlọ́run ọba ò inú ramadan ramadan náà ló dojúkọ adá náà dojúkọ mọ́sàdìyẹ kó bá wa láyé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ra ẹlẹ́ẹ̀karùn òun náà ni hajj albayt mani sẹta ilẹ̀ ìsẹ́bíyè gbogbo àwọn eléyìí o náà ni òkú ẹ̀sìn islam márùn bá a ti wá ní òkú ẹ̀sìn islam márùn bẹ́ẹ̀ náà ni a ní àwọn kí ni orígun yìí mẹ́fà òun náà ni ká gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo àǹtí òmìnira bàbá wọ́n máa là àtàwọn màláìka rẹ̀ àtàwọn tíra rẹ̀ àtàwọn òjíṣẹ́ nínú àwọn òjíṣẹ́ yìí àti kádàrá dáadáa bẹ ní àti àti àbúrò rẹ̀ níjọ́ gbé nínú àwọn òjíṣẹ́ táwà gbọ́ gbogbo àwọn òjíṣẹ́ pátápátá bí a ṣe sọ lọ́sẹ̀ tó kọjá lọ látorí ànábì adam aléìsàlátù wàsálà tó fi dórí ànábì wa muhammad sallallahu alayhi wasálà agbọ́dọ̀ rí bí a nígbàgbọ́ nínú wọn bẹ́ẹ̀ náà ni mùsùlùmí òdodo agbọ́dọ̀ nígbàgbọ́ nínú tí ànábì sallallahu alayhi wasálà tó mú òun náà ni ká ní ìmánì ká nígbàgbọ́ di kó lè máa súnà gbogbo nǹkan tí súnà tó mú wa fún wa nípa kí ni nípa àwọn àdíìsì tó jẹ́ pé ni àgbọ́dọ̀ nígbàgbọ́ nínú wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba gbogbo eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ wa la gbọ́dọ̀ ní ìmánì pẹ̀lú rẹ o ní àpèjúwe irú ni àdíìsì Isra wa Miraj bẹ́ẹ̀ náà ni adisi Isra wa a ní doubting ní ìsè nípa èwo lánàá látàntẹ́ ní àdísì Isra wa Miraj òun náà ni àdísì tánàbí sallallahu alaihi wasallam tó fi yé wáyé pé kọ́lá òtítùn bí bọ̀ráàkì wọ́n gbé bọ̀ráàkì wá fún mi láti bí kí ni malaika Jibril ló gbé wá fún anábí wa Muhammad sallallahu alaihi wasallam ó wá gun bọ̀ráàkì lọ sí kí ni Bait Maqdus èyí ò ní Jerusalem nítorí ìdílé láti bẹ̀ wọ́n ti wá lọ sí Miraj wọ́n lọ sọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa sánmà kẹ́ni ni sánmà kejì ni sánmà kejì kẹta ni tí tó fi dé sánmà ẹlẹ́ẹ̀keje fàtà àìtù masjid nígbà tí anábi sábàlá tó wọnú masláṣì ń fọ́sọ̀ lẹ́yìn tó fi raka sí ni ó wá sí raka méjì súnmà hórejà bínà ilẹ̀ sàmà lẹ́yìn gbaná wọn gbé lọ sí sánmà malaika jibril ni àdísì igun pípọ̀ jù torí nínú sánmà kọ̀ọ̀kan nínú ẹni kọ̀ọ̀kan wọ́n dá anábi sábàlá wọ́n dá dó pẹ̀lú malaika àwọn olùsọ́sánmà yìí wọ́n béèrè pé ta ni ó

nínú àwọn àdísì àwọn àpẹẹrẹ nǹkan tí ó ṣẹlẹ̀ níjọ́gbé ndí alìkẹyàwòmà nínú àwọn àdísì òsèfàtò ibn òsèèdè alìgìfàrí ìndà muslim dábáwò alọ́rí pé rọwáwò muslim imam muslim ló gba àdísì wá tọ́kí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé innama innaha dájúdájú ẹ̀rí jọ́gbé ndí alìkẹyàwòmà tàbí o lẹ́ntẹ̀kùmù yáà ní títí dídí àyàfi kí ni káà ní àwọn rí àwọn àpẹẹrẹ àwọn àmì mẹ́wàá tí ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa nínú àwọn àmì náà nínú àwọn àyà tí ó máa ṣẹlẹ̀ náà ni dọ̀ha náà ni ìfí tí ó gbáyé kan ilé náà ni ànábì agbọ́dọ̀ ní dáàtì lórí agbọ́dọ̀ nígbàgbọ́ lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì dajjal nípa àwọn dajjal náà yá ni eh, ẹni eh, àlìjánú yẹn ni tó yẹ kí ànábì sallallahu alaihi wasallam tó fi yọ sọ wọn igbétò ó kan tó nítorí ìbéèrè ẹ̀rí kíta bá kírun ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa ó gbà wá mọ́ràn ká máa wá àwọn àṣọ nǹkan mẹ́rin tábáwà pàtàkì jùlọ tábáwà níbi àtáyá tẹ̀ṣáhùdù wa ànábì sallallahu alaihi wasallam ó máa wá àwọn àṣọ nǹkan mẹ́rin ìṣọ́ nǹkan mẹ́rin lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ànábì sallallahu alaihi wasallam sọ fún allahumma inni a'udhu bika min fitnatil qabr yípe ìwọ ọlọ́run bá mọ̀ ń wá

fi níma kọbùrù nípa níma nù sàárè èyàn rúsí ọlọ́run ọba annabi sallallahu alaihi wasallam ó ń sọ fún wa láti fi gini agbọ́dọ̀ níma ní ipe inú sàárè ta ń wíyọ ìdẹ̀ra ń bẹ nínú sàárè à ń bẹ náà wà mọ́sà ti kárí kó ṣe sàárè wa ní dẹ̀ra fún wa kó ṣe ní àbàtà àlùjẹ́nà fún wa mọ́sà ní ọ̀gbun náà fún wa wà á dáàbì bẹ́ẹ̀ náà ìyá ń bẹ nínú sàárè wọ́n náà wà mọ́sà yà jẹ́ wa ومن ذلك لحديث هنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال níbi àdísí anas bínú malik tó sọ ibé a ah, dájájú ànábi sallallahu alaihi wasallam pé inna inna abda ẹlọ dájájú ẹrù ìdáwódí àfi kọbùr tí a bá gbé ẹrù sínú sàárì wọ́tẹ̀wọ̀lẹ́ nínú àṣàbòhò àwọn ẹbí rẹ̀ àwọn ará rẹ̀ wọ́n padà lẹ́yìn rẹ̀ wọ́n máa lọ innahu ukunni tí a bàtà àwọn ará ilé rẹ̀ jẹ́ ń padà lọ sí ilé wọn yóò fẹ́ dìde láìpẹ́ fún wọn tẹ̀lé wọn ṣùgbọ́n kò ní ṣe ṣe má. anáwó màláíkà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò àyàn àwọn màláíkà méjì sí sọ́dọ̀ òkú ni bẹ́ẹ̀ kí wọ́n a máa béèrè béèrè lọ́dọ̀ rẹ̀ àwọn àbẹ́rẹ̀ tí wọ́n máa béèrè wọ́n máa sọ ma kuntum taqulu fi hadha an-nabi muhammad sallallahu alaihi wasallam àà bó ní kí ni wọ́n náà kí lọ sọ nípa arákùnrin ní nípa muhammad sallallahu alaihi wasallam anábìta anáṣì yìí ni fọ́ọ̀mà ni mọ́mìn tó pé mọ́mìn níní onígbàgbọ́ òdodo tó jí pọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run ọba tí ó sọ pẹ̀lú ọlọ́run ọba tó fi kú tó túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó gbà fàfọ́lọ́run subhana wa ta'ala lọ́sàn lórí gbogbo gbàkígbà ìmánì rẹ̀ ń bẹ pẹ̀lú ọlọ́run subhana wa ta'ala kò máa jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sọ́lọ́run ọba kò máa pe nǹkan mí yàtọ̀ sọ́lọ́run ọba kò máa lọ nínú àwọn tí ń wulẹ̀ tí ń sọ pé àwọn wo nǹkan tó pamọ́ kò máa àwọn kò mọ̀ nínú àwọn tí ń pe ọjọ́ ògbéǹde àlèkè ọmọ nírọ́ fọyàkúùlù arákùnrin yóò

fi náàrí abdẹ́kàláhù bíhì mọ̀káàdìn mìíràn jẹ́ ọlọ́run wá sí ni ọwá tíǹjì ẹ̀fọn ọwá pààrọ̀ ọjàrọ̀ ẹ̀fọn dáni pé ó fi àlùjẹ́nà òfin jàrọ̀ ẹ̀fọn àbẹ́lọ́run mọ́sà ṣe ti wà bẹ́ẹ̀ nítorí ìwọ bàbá ìwọ ọ̀yà kọ́ gbọ́dọ̀ ní pé kí ni onígbàgbọ́ ní pé kí ni àyà ń bẹ nínú sàárè ọkàn lè rí ilé kótópò nì ilé oníhàkan nì tó bá ṣiṣẹ́ dáadáa láyé tó ju pájú sẹ́lẹ̀ fọlọ́run ọba tó ṣe pẹ̀lú ọlọ́run ọba tó tún á pàdé ọlọ́run ọba ní kíní à nírọ̀rùn à ọlọ́run ọba yóò fẹ́ sàárè fún ọ à ń bẹ lọ́wọ́n bá mọ́sàfẹ́ sàárè ìfẹ́ wa torí anabi wa Muhammad sallallahu alaihi wa ni yóò mọ fẹ̀ fáwọn ẹni rí ṣùgbọ́n fà sàárè ni àwọn ẹni rí sàárè ọmọ fẹ̀ fún wa ṣùgbọ́n àwọn ẹni di sàárè ọmọ jẹ́ ìfúnfúnrin ìfúnfún ọmọ jẹ́ sàárè òfin ìfúnfún wa yìí sallallahu alaihi wa ní yóò mọ papọ̀ àtòsí dákun tìtìwá ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n an tún wọ́n lóyìn fún wa lórí ahá nabi muhammad sallallahu alaihi wasallam ipe a wa fi riwayati wa yurasu lahum qabru ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ibi wọ́n wà tán ìmọ́lẹ̀ fún lọ́ike 70 kini 77 zero ìgbọ́pá tọ́kì atẹ́gùn àlùjẹ́nà yóò àmà fẹ́ sí wà máa lè káfìrì ṣùgbọ́n tí ọgbọ́lọ́run ọba gbọ́ kèfèrí ni ọgbọ́lọ́run tàbí mùsùlùmí ni tàbí mọ̀náfìkì ni tí sọ àwọn ènìyàn náà fayakulu yóò sọ pé lahadiri tí wọ́n sọ pé kí lọ mọ̀ ń pa ànábì muhammad sallallahu alayhi wa sallam ah, òun lahadiri ìwọ̀n ọ̀mọ́ ń parẹ́ òun ọ̀gbọ́n ń parẹ́ àhà kúntùn àkúlù ìmọ̀ nǹkan tí wọ́n sọ nípa rẹ̀ mọ́ ń yẹ kúlù náà sọ fi ju nǹkan táwọn èèyàn sọ nípa rẹ̀ náà fayakulu lahu wọn sọ pé ládàráìtà wàláìtà a ó sì ní ma ó ní rí náà ìyẹn rí sí ọlọ́run ẹja páyọ wọ́n á nà á nífi ni pẹ̀lú òdúrọ́rin pẹ̀lú kí ni òdúrọ́rin wọ́n á máa ná òkú yẹn à ń bẹ náà bá ṣùgbọ́n náà ṣe ti tiwa bẹ́ẹ̀ bákan náà yóò máa pariwo gbogbo nǹkan tó náà bá subhana wa ta'ala dá ní ọmọ gbọ́ ariwo ṣùgbọ́n àwọn sàtàlẹ́ nìkan ọmọ ènìyàn àtàlẹ́ gbọ́ ohun rẹ̀ muhammad sallallahu alaihi wasallam nínú ta tún gbọ́dọ̀ gbàgbọ́ nínú àwọn riwayatu tánàbí sọ́rọ̀ tún sọ fún wa anabi sọ fún wa pé àáfù àhímà àlìmọ̀dọ̀lónà tí ń pamiláyà nínú àwọn àlèhómà ní nǹkan àpáyà tí ń pamiláyà nínú àwọn àlèhómà ní òun náà ni àwọn aṣíwájú kan ní tí wọ́n gbé yọ́ ma sọ àwọn ènìyàn nù wọ́n ma pe àwọn ènìyàn síbi sọ́nà ànà ọ̀nà rọ́ fún àpèjúwe ẹ ah, Christmas day ní ìyà náà dé ẹ wàá rí àwọn kan nínú àwọn àjọ ìsìláàmù wọ́n máa sọ pé ẹ kó ìyàwó yín wá àwọn ọmọ yín àwọn ẹbí yín àwọn fẹ́ bẹ́nu ọdún tuntun ọdún tí wọ́n ní sọ́dún mùsùlùmí ni àbọ́dún ọdún jẹ́ sọ́dún mùsùlùmí ìtọ́jú ọdún mùsùlùmí gan-an bídíà ni bèlèǹtà sí èdè ìsọdún mùsùlùmí wọ́n ẹ̀fẹ́ nínú ọdún tuntun january tuntun ẹ kó ìyàwó yín ẹ̀kọ́ mọ́ láti owó tí wọ́n gbà lọ́wọ́ yín wọ́n pe ẹ̀mí sọ̀rọ̀ ẹ̀mí sájọ̀dún ọdún tuntun bẹ́ẹ̀ náà tí irun ìjíra bá dé wọ́n tó fi ẹ̀kọ́ wọn wá tí Christmas bá dé wọ́n fi ẹ̀kọ́ wọn wá ẹ̀yìn àrísìn ọlọ́run ọba ẹ̀yìn àlehùnmọ̀ ẹ̀yìn aṣíwájú ǹjẹ́ ẹ̀yìn páyọ̀ ọlọ́run ọba subahana wa ta'ala nítorí ìdílé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé nǹkan páyà ti ń pamiláyà lórí àwọn àlehùnmọ̀ mi yìí òun náà ni òun náà ni àwọn aṣíwájú kan ni alimọ̀dọ̀ luna tó ẹ̀yẹ́ rúsìn ọlọ́run ọba lọ́kùnrin lóbìnrin ẹ̀yin náà yáwó nípa arákùnrin àpọ́lọpọ̀ àwọn èèyàn tó ẹgbẹ́ wọ́n ń sọ àwọn ènìyàn lónìí tó ẹgbẹ́ wọ́n dá ìjọ sílẹ̀ wọ́n pa àwọn fi ń sàṣà látù ni wọ́n pa àwọn fi ń gba àwọn èèyàn lẹ̀ ni tó ẹgbẹ́ àwọn náà wọ́n wá gbé nǹkan tó ẹgbẹ́ wọ́n gbé kalẹ̀ kíkẹ́ bí àwọn oníṣọ́ọ̀ṣì ṣe ń ṣe bẹ́ẹ̀ náà làwọn ẹ̀yin náà jáwò ẹ̀yin rúsìn ọlọ́run ọba ẹ̀yin náà wo ohun tó ṣẹlẹ̀ láàrin láàrin àwọn akáàrò òjìrì tó ti ń sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nù tó ẹbí ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní wọ́n rò bọ́yá ìgbàlà kan ni bẹ́ẹ̀ sì ni wọ́n ń sì sọ ìkọ́sẹ̀ ìkọ́sẹ̀ tó ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá ti sè ìkọ́sẹ̀ kọ́sẹ̀ àwọn kan ó ti dára wọn ẹ wá wo àpọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń sọnù lónìí lójú ọ̀nà ìsìláàmù tí ò tí ìsìláàmù gbé kalẹ̀ fún ẹ̀yin ẹ̀yin ẹrú sínú náà ẹ̀yin àti àwọn ìṣẹ̀lẹ̀ ilẹ̀ àmbẹ̀ náà wọ́n sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ kọ́mọ ìké ìsìlámù náà lójú ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n dá sàlátúlẹ̀ wọ́n dá jọlẹ̀ wọ́n sọ pé àwọn lọ tàjú ìyàwó níyàwó ọmọ ọlọ́mọ ọmọge ni adélébọ̀ ni wọ́n fáwọn ṣe tàjúdù tí ò sí tí ò sí lánàá rẹ̀ wọ́n fọkọ wọn sínú ilé wọ́n rí pé wọ́n máa sọ àwọn ènìyàn nù èèyàn lóṣù ọlọ́run ẹja fáyọ ọlọ́run ọba gbogbo àwọn ọ̀ràn wọ̀nyí àwọn aṣíwájú yìí àwọn táyà ń wò láṣíwájú wọ́n ń sọ àwọn èèyàn ni ọpọlọ a sì ti sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ wọn ní àṣepọ̀ pẹ̀lú àwọn babaláwo ọ̀pọ̀lọpọ̀ wọn ní àṣepọ̀ pẹ̀lú àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì ọ̀pọ̀lọpọ̀ wọn ní àṣepọ̀ pẹ̀lú àwọn wọn ní ìmùlẹ̀ tí wọ́n ń ṣe pẹ̀lú wọn látara pé agbára kágbára agbára èso agbára àlùjẹ̀nú tí wọ́n ń lò ní a fi ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà àbẹ̀lẹ̀ ọ̀bà májà wà nínú wa nítorí ìdílé ọdọwọ́ rẹ̀ wọ bàbá ọdọwọ́ rẹ̀ wọ ìyá láti bí kíni kárí pé kíni àdú lọ́jọ́ ọ̀nà tọ́lọ́wọ́ bá Muhammad sallallahu alaihi wasallam qala sallallahu alaihi wasallam taraktum fikum amrayni mo fi àwọn kan méjì lẹ̀ fún yín lan tadillu an tamassakun bihima tẹ́ẹ̀bẹ́ ilé di àwọn kan méjèèjì mú ànábì ṣe kìlọ̀kìlọ̀ fún wa ipe àwọn àlè hómọ rẹ̀ ipe òun fi àwọn nǹkan méjì sílẹ̀ fún wa ipe jẹ́ gbogbo ẹni tó bá ti di nǹkan méjì kò ní sọnù kò ní sọnù lẹ́lẹ́ kí ni ẹnìkan alákọ̀ọ́kọ́ òun náà ní kitabullah òun náà ní tíra tọ́lọ̀ wa òun náà ní alukurani lẹ́kẹ̀rí níbo lẹ́ fi alukurani sí agbára ń bẹ́nu alukurani ìwòsàn ń bẹ́nu alukurani ṣìfà ọlọ́run ọba agbọ́dọ̀ rí bá di alukurani wà sunnati rasulillah sallallahu àti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá di àwọn gbogbo àwọn ìpàdé láìpò ní sọnù àǹbẹ̀lọ́ ọmọ sì á ẹni sọnù láíláí bákan nínú àwọn àdíṣà gbọ́dọ̀ nípa gbọ́dọ̀ gbàgbọ́ ká ní wọn òun náà ni min hadith and nasi wọ́n máa yẹ́jìrì fi lè ha kìrà mìíràn ìsáàdì bẹ́ẹ̀ náà ní kàjọ́ sẹ́lẹ̀ nípa àfihàn ìjọ gbìndì àlẹ́kẹ́ ọ̀run wọ́lá ìbẹ̀ torí anábì sálọ́lá orú yẹn fún wa mọ́ dáwọ́sì ni ó ṣe yè méjì ń parẹ̀ bọ́ọ̀ fún bàtà bá ti kú kò sí nǹkan mi lẹ́yìn ikú wọn ikú lè rẹ̀ rárá o ìdí ń bẹ lẹ́yìn ikú òjòkú lọ ìdí ń bẹ lẹ́yìn ìfàkójèjì lọ ọmọ ìyá mi mùsùlùmí wàlìjọ́sà lẹ́yìn ìṣirò lẹ́yìn bàtà bá ṣe ìṣirò ìṣirò ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa torí ẹ̀ náà ń sọ pé àṣìbò àǹfùsàkùn kábùlà àǹtò àṣàbùn kó ń kálukú wa èmi pẹ̀lú rẹ̀ ká gbéra sórí òṣùwọ̀n ká sì fi ìrọsẹ́ fúnra ra wa ilẹ̀ ń sú ilẹ̀ mọ́ ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún ń yípo lórí ẹnì kọ̀ọ̀kan wa ọdún ń lọ ọjọ́ ń lọ lórí ẹnì kọ̀ọ̀kan à ń súnmọ́ sáré jó gbéra ni ọgbọ̀n ọdún years àádọ́ta ọdún ni ni ah tó gbélé ayé ìgbà mélòó fi ń ṣe lọ́wọ́ bá ìgbà olóòlò fi ń ṣe lọ́wọ́ bá subhanahu wa ta'ala ilẹ̀ ọmọ bọ́ láyé ilẹ̀ ìsúnmọ́ bọ́ láyé kí ni ìròrí rẹ kí ni àwọn nǹkan tó gbèsè tó yẹ pé ó fi máa mọ̀ pé a ah, ìmánì rẹ̀ ń lékún àbí bẹ́ẹ̀ ni ìmánì rẹ̀ ń dínkù bẹ́ẹ̀ ni ìmánì ọmọ ẹ̀dá sì máa lékún ni nípa ṣẹ́ rí ìmánì ọmọ ẹ̀dá máa ó ní mọ wà nílé ayé ìwọ bàbá àbí ìwọ ìyá gbélé ayé rẹ òkun wà gẹ́gẹ́ bí kíni bí àlejò àlejò ní onílé ayé tàbí arìnrìn àjò arìnrìn àjò ní òwò tí ìdílé destination rẹ òwò tí ìdébùtì rẹ ọlọ́njẹ́ adébùtì ayọ̀ ọlọ́njẹ́ abúngúnlẹ̀ débùtì ayọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní à kún fi dúnìyà ka annaka garib àwọn abìrì sọ̀rọ̀ wọ́n máa ní gbélé ayé lọ́gbére nítorí ìdíkínà parí sí ilẹ̀ ìkẹ́ nínú àwọn Abdullahi wọ́n sọ ibi à tó bá di ìrọ̀lẹ́ ayéláyé má fọkàn sí pé ó di òwúrọ̀ tó bá di òwúrọ̀ láyé má pé kí ó di ìrọ̀lẹ́ ayéláyé gbogbo ìgbà rẹ̀ máa gbé ilé láti pé kó o máa rí pé òun ṣiṣẹ́ dáadáa irun rẹ̀ kó rí pé ó kí dáadáa ìhùwàsí rẹ̀ kó rí pé ìhùwàsí dáadáa ìgbésí ayé rẹ̀ ìsọ̀rọ̀sí rẹ̀ ìtajà rẹ̀ ìrajà rẹ̀ ibiṣẹ́ rẹ̀ ìbálòpọ̀ rẹ̀ alábàágbé rẹ̀ nínú ẹbí nínú ará ọgbọ́dọ̀ rí pé kí ni ó ń ṣe dáadáa sí wọn ọ̀rọ̀ dáadáa tẹnu rẹ̀ jáde àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ torí anábíwa muhammad sallallahu alaihi wasallam wani man kana yuminu billah wani yawmin akhir falyakula khayra aw liyasmut anábíwa muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá yẹ pé ọba nígbàgbọ́ nínú ọlọ́run ọba tó tún wá nígbàgbọ́ níjọ́ gbóǹde alẹ́kẹ́yàmù kó rí pé kí ọ̀rọ̀ dáadáa ló ń sọ jáde tàbí tó bá ń bọ́ ọ̀rọ̀ dáadáa ní jáde lẹ́nu rẹ̀ torí ọmọ ẹ̀dọ́ ọmọ sọ̀rọ̀ míì wà lẹ́kù ní kàkún yóò jẹ́ ìbálẹ́jọ́ gbogbo ìjọgbìn ìdẹ̀lẹ̀kì ọmọ ọmọ ẹ̀dọ́ sì máa sọ̀rọ̀ míì kò ní kàkún yóò jórí fún nítorí àgbọ́dọ̀ nípa ń sọ ahọ́n wa níbi àwọn ọ̀rọ̀ sọkúsọ kódà kún nǹkan sọ̀rọ̀ pọ́lítíìsì ni kódà kó sọ̀rọ̀ láàrin lọ́kọláya ni láàrin ẹbí ni láàrin òṣèlú ni gbogbo ilé àgbọ́dọ̀ rí kíni ọ̀rọ̀ dáadáa àwọn dáadáa ń tẹnu ọ̀rọ̀ dáadáa ń tẹnu lé ahọ́n rẹ̀ jáde kó má jẹ́ ìbálẹ́jọ́ ogun fún ọjọ́ gbéǹde àlẹ́kẹ́yọmọ wọ́n tẹ̀ sí ìrọ́sẹ́ fún ọ fàmọ́ ìyá mẹ́lìmí skọ́lá dára ti xẹ́ra yẹra wọ́n mọ̀ ìyá mẹ́lìmí skọ́lá dára ti xẹ́ra ṣẹ́ra yẹra gbọ́dọ̀ bó tilẹ̀ kó kéré bí ọmọ náà tó ẹ̀kọ́ bá ṣiṣẹ́ dáadáa a ìṣirò rẹ̀ ó rí níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n sàn lẹ́sàn rẹ̀ bẹ́ẹ̀ náà fẹ́ aburú náà lọ́ba máa ṣe ìwọ ọ̀yá ìwọ bàbá ó lẹ́sàn rẹ̀ níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alàlẹ́ amal lórí iṣẹ́ tó bá ṣe ńgbà tó ń bẹ ilé ayé min dhalika látara ilé àdísù abdullahi ibn anas bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ jùpọ̀ òtún nímánì pẹ̀lú nípa abdullahi ibn anas radiyallahu anhu nínú tó sọ pé anna usamiha nabiyya sallallahu alaihi wasallam yaqulu ipò ń gbọ́ ànábì sallallahu ojísọ́lọ́n fẹ́ ya rasulullah ọlọ́run bá subhanahu wa ta'ala yìí bá rí yawm al-qiyama yóò kó àwọn ẹrú rẹ̀ jọ yóò kó àwọn mẹ́niyàn jọ jọ gbé ní al-qiyama òrátà tẹ́bídíwòhò àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtolówó àti tálíkà ní òhò ọmọlúwàbí ọlọ́run bá subhanahu yóò kó wájọ́ anábì ní sọ léè fún wa ọgbọ́dọ̀ níbìlì kò nígbàgbọ́ kíbo lè fẹ́ dó yọ́mù yaqumu nnasu li rabbil alamin ní ọjọ́ tó wọn bọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala tá dùn níwájú ọlọ́run ọba ọlọ́run ọba gbogbo ẹ̀dá pátápátá ní òhù ọmọlúàbí kúrráàtà gòrá lẹ́yìn tí wọ́n dábẹ́ fún bùùmà kọ́ọ̀là tí ò ní kankan kúnnà àwọn sàbí wa pé ya Rasulullah wọ́n máa bùùmà kí náà súnmọ̀ yonadi mọ̀nadi àdáyé olùkòjọ́ wa pépè níjọ́ gbẹ́ndẹ̀ alẹ́kẹ́ọ̀mà lẹ́yìn bá náà ìpè tí wọ́n pè kọ máa yẹ small woman ẹni tí ń bẹ nítòsí ẹni tí ń bẹ nítòsí bó ṣe gbọ́ bẹ́ẹ̀ náà ẹni tí ń bẹ jìnà náà ni ó ṣe gbọ́ ọlọ́run bá ṣùgbọ́n àwọn ni ọba ọjọ́ ni ọba ọjọ́ òní bẹ́ẹ̀ náà ni ni mí lẹ́sàn dáadáa àwọn tó bá ṣe dáadáa ó gbẹ̀san lọ́dọ̀ tèmi lónìí bẹ́ẹ̀ náà ìwọ́n tó ipa búrú lọ́wọ́ sí ẹ̀sẹ̀ ń bẹ lọ́dọ̀ ìyẹn lọ́wọ́ bá subhanahu wa ta'ala lónìí láyé ń bá kí hàdì kò tọ́ fún ẹni annabi sallallahu alaihi wasallam ń sọ fún wa ibi ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò kò tọ́ fún ọmọ náà kọ́ wọnú náà ní ọjọ́ tòní tó sì ní ẹ̀tọ́ kan tí ó gbà lọ́dọ̀ ọmọ àlìjẹ́nà àti kí n gbá kí ni kí n gbọ́ ẹ̀tọ́ rẹ̀ fún mínà àtà lẹ́tìmọ̀ àti àpáyé pé ìgbájú lọ gbáyàn nígbà àbòsí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run gbà kí ni ọlọ́run gbẹ̀tọ́ rẹ̀ fún kọ́ọ̀lá kúlà wọ́n á sọ ìgbé àwọn sàbí wọn kí ìwọ ọlọ́run bá subhanahu wa ta'ala nẹ́bí gurrat wọn náà lọ sọ pé àgbò aṣíwájú ọlọ́run ọba lẹ́jẹ́ tí kò ní nǹkan kan gurrat ẹgbẹ́ kò dábẹ́ fún tí òun ní òhùn ọmọláàbí kọ́ọ̀lá anáyí sọ́lọ́lọ́ sọ pé àà ah, ah, kò yé yìí ni wọ́n ti nínú ẹ̀san dáadáa nínú iṣẹ́ dáadáa tó ṣe nì ibẹ̀ láti san fún nítàn iṣẹ́ tó ṣe tọ́wọ̀n fẹ́ dáadáa ni ẹgbẹ́tàn wọn fẹ́ gbẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ ń jọ gbé jàlìkíyàmà nínú àwọn iṣẹ́ dáadáa rẹ̀ ni wọn aláwọ̀ abù dáwà fún fún tàn tọ́ṣọ́ọ̀tì láyé àtàlẹ́kẹ́ àmù ya Rasulullah àwọn àtàdé ní àà ya Rasulullah ẹni tí ọ̀kọ́ lé mi ẹni tí òbí mu ní ah, àà nábì nira o ẹni tó pòfò ẹni tó fi òṣìṣẹ́ dáadáa jẹ́ gbé dàlí kí kí á ní wọ́n máa ṣe wọ́n nínú iṣẹ́ dáadáa rẹ̀ ni wọ́n máa gbà fún wọ́n máa fún àwọn onítọ̀ yọ́ àti pé kò á níṣẹ́ dáadáa kankan mọ́ àwọn èèyàn tí ó tún wá gbẹ̀sẹ̀ rìn tí wọ́n tún wá gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ tó ń bẹ nílẹ̀ wọ́n tún máa bù nínú inú ẹ̀sìn àwọn onítọ̀ wọ́n tún máa bù ọ̀rọ̀ rẹ̀ wà jásínà ọlọ́mọjọ́rọ̀ wà jásínà láyé àtàlẹ́sẹ̀ àmọ́ kọ́nà bá kó sáà mẹ́rin kọ̀ọ̀kan wa ilé náà níbi tí a ti dúró ní ọ̀sẹ̀ àbẹ̀lọ́wọ̀n ọba ẹ jẹ́ ká ronú pìwàdà ẹ̀yìn ẹrúsọ̀nà ká túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba ká padà sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba ilé náà láti lè sórí iláyàtàlẹ̀ kíyàmọ̀ ká di pé kí àtúnná dúkìá ọ̀sójú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba torí dúkìá tọ́lọ́wọ̀n ọba yìí ọjà wa lónìí gbogbo àlàáfíà tó fún ọ yáwà lónìí ojú tó fún gbogbo oríkèríkè ara ọ yáwà lónìí dúkìá ọrọ̀ tọ́lọ̀ ń ṣe fún ọwọ́ ìyá ìwọ̀ba lọ́sọ́jú ọ̀nà tọ́lọ̀ ọba kọ́lọ̀ tó gbẹ̀mí rẹ̀ kó lára dúkìá ni àbẹ̀lọ́run mọ́sà sanu alẹ́ tàlàfíàmà وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أستغفرك وأتوب إليك yóò jẹrú òjò pẹ̀lú ajẹ́ yóò jẹrú ẹran pẹ̀lú adìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àbá ọ̀yá yàjẹ̀wò yàjẹ̀wò ni ó máa bá yàjẹ̀wò yàjẹ̀wò ni ó máa bá ká. Ah, ẹ̀yin kan lè o ẹ̀tún dàbí ọgbọ́n ẹ̀tún gbẹ̀rọ irọ́ yìí ò jẹ́ àbá èké ẹ̀tàn yìí ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í pọ̀nyán bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ bẹ̀fẹ́ dà lápàtà ẹ̀jẹ̀ àgbọ̀ fẹ́. ẹni ń wá wọn lọ ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹ̀ràn mélòó nínú oyún. Ìríran yín ọ̀fẹ́ máa ní. Ìgbọ̀nrán ẹ̀yin ọ̀fẹ́ máa ní. Àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní. Ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní. Ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́. Àdúrà tí ẹ rí yẹn ẹ̀tọ́ ẹ̀ sí ní. Àwa tá àórèrè jẹ́ a ò ní jogún àbámọ̀ a ò ní pòfò gbogbo ṣòro ayé wa ó ti bòdò lọ àlà ó ti bòdò lọ ó ti bòdò lọ gbogbo ṣòro ayé wa.